hallelujah praise the lord. ní orúkọ jésù. the name of jesus. olúwa a fẹ́ gba àwọn rẹ. lord we want to preach your word to the people. a bẹ̀bẹ̀ kí o fún ọ ní òye láti wọn. we ask that you give them understanding. Amen. amen. arákùnrin àtàrábì tó ń gbọ́ wa. people. a fẹ́ kó tẹ́tí gbọ́ ìgbìyànjú wa ìrọ̀lẹ́ yìí. we want you to listen to admonition this evening. ní ìgbìyànjú wa yìí wá láti inú ìwé àwọn ọba kìíní. we want to bring our admonition from the book of first kings. orí kọkànlá chapter eleven. a fẹ́ sọ nípa bí ọlọ́run ṣe máa ń gbé ènìyàn ga táwọn míì máa ń ṣe ìgbéraga sí ọlọ́run lẹ́yìn yẹn. Uh, we want to tell you of how people are exalted by God and then they become proud towards God. mo fẹ́ sọ nípa ẹ̀ṣẹ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀ Jeroboam. I want to talk about the sin the sin of King Jeroboam. ohun tó ṣẹlẹ̀ ni pé what happened indeed was Jeroboam jẹ́ ọ̀gbẹ́ni kan tí ó wà ní abẹ́ Solomoni nígbà yẹn. Jeroboam was under King Solomon at that time. ṣùgbọ́n nítorí pé Solomoni dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. because Solomon sinned against God. ní Solomoni ọba Israeli o. that's King Solomon, the king in Israel. nítorí pé Solomon dẹ́ṣẹ̀ sí Ọlọ́run sẹ́. because King Solomon sinned against God. inú bí Ọlọ́run gidigidi nítorí tí Solomon ṣe. God was annoyed with him. olúwa sì sọ pé òun máa gba ìjọba kúrò lọ́wọ́ solomoni àti ọlọ́wọ́ ọmọ dávidi. and God determined to to remove the kingdom from the, kingdom of from the family of David. bọ́lọ́run ṣèlérí pé òun ò ní mú gbogbo ìjọba náà tán pátápátá kúrò lọ́wọ́ solomoni o. but God said he will not remove the kingdom completely from Solomon. ìyẹn lọ́run fi wá rí ọ̀gbẹ́ni táwọn pè ní Jeroboam yìí. but God saw one man called Jeroboam. pé ó jẹ́ alákìkanjú láàrin àwọn ọmọ ogun. he was a was a valiant man. láàrin àwọn ọmọ ọ̀dọ̀ Solomoni. among the servants of Solomon. Ọlọ́run á sì yàn pé òun ni yóò jọba lórí Ísírẹ́lì. and God chose him to be king after Solomon in Israel. ẹ jẹ́ orí kọkànlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. we read from First King chapter eleven verse kejìdínlọ́gbọ̀n twenty-eight. ó ní ọkùnrin náà Jeroboamu. the Bible said And the man Jeroboam. ṣe alágbára akọni. was a mighty man of valour. nígbà tí Solomon sì rí ọ̀dọ́mọkùnrin náà pé. and Solomon seeing the young man that he was. òṣìṣẹ́ ènìyàn ni. that he was industrious. ó fi ṣe olórí gbogbo iṣẹ́ ìrú ilé Jósẹ́fù. he made him ruler over all the charge of the house of Joseph. ó sì ṣe ilé àkókò náà. And it came to pass. nígbà tí Jeroboam jáde kúrò ní Jerusalem sẹ́. At that time when Jeroboam went out of Jerusalem. wòlíì Ahijah ará Ṣílò rí i lójú ọ̀nà. That the prophet Ahijah the Shilonite found him in the way. Ahijah sì wọ agbádá titun. And he had clad himself with a new garment. Àwọn méjì péré ló ń bẹ ní oko. And they two were alone in the field. Ahijah sì gbà ó sì gba agbádá titun náà tí ó wà lára rẹ̀. and Ahijah cut the new garment that was on him. ó sì fà á ya sí ọ̀nà méjìlá. and rent it in twelve pieces. ó sì wí fún Jeroboam pé. and he said to Jeroboam. ìwọ mú ẹ̀yà mẹ́wàá. take the ten pieces. nítorí báyìí lolúwa ọlọ́run olú Ísírẹ́lì wí pé. for thus says the Lord God of Israel. wò èmi yóò fa ìjọba náà ya kúrò ní ọwọ́ Solomoni. behold I will rend the kingdom out of the hand of Solomon. èmi yóò sì fi ẹ̀yà mẹ́wàá fún ọ. I will give thee I will give ten tribes to thee. ṣùgbọ́n òun ò ní ẹ̀yà kan nítorí Dáfídì ìránṣẹ́ mi. but he shall have one tribe for my servant David's sake. àti nítorí Jerusalem ìlú tí mo ti yàn nínú gbogbo ẹ̀yà and for Jerusalem's sake the city which I have chosen out of all the tribes of Israel. hallelujah. praise God. bí Ọlọ́run ṣe gbé Jeroboam gàrí yìí o. this is how God lifted up Jeroboam. Olúwa yan pé òun ni yóò jọba lórí Ísírẹ́lì. God chose Jeroboam that he will be king over Israel. Ní pé àwọn ọmọ Ísírẹ́lì yóò yapa kúrò lọ́dọ̀ Solomoni ọba. That is that this means that the children of Israel will rebel against Solomon the king. Nígbà nígbà lẹ́yìn tí ti kú tó yẹ pé ọmọ ló wà lórí o. That's a brought this position. wà á tún ẹ nílẹ̀ náà ni. you find yourself back in where you were before. nítorí pé Bíbélì sọ bẹ́ẹ̀. because bible said so. ọlọ́run ló máa ń gbé àwọn kan ga òun ló sì máa ń rẹ àwọn ọ̀pọ̀ mìíràn sílẹ̀. because bible said it is God that make, promote people and some same God that cast them back down. nítorí pé ìgbéga ìgbéga kankan kì í wá bí kò ṣe láti ọ̀dọ̀ ọlọ́run wá. because no promotional comment except from the Lord. ní ìwé àwọn ọba kìíní orí kejìlá rẹ̀. in the book of First Kings chapter twelve. láti ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. from verse twenty-six a rí kà ohun tó jẹ́ ẹ̀ṣẹ̀ Jeroboamu. We read the sin of Jeroboam. Lẹ́yìn tí wọ́n ti fi Jeroboam di ọba tọ́sẹ́. When Jeroboam was made king. Jeroboam wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tá à pè ní òṣèlú. They started playing politics. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe wọ́n jẹ́ òṣèlú nísìnyí náà some people are politicians right now. tọ́ba bẹ̀rẹ̀ sí rò pé tá a bá fẹ́ kí a wà lórí oyè láéláé sẹ́. they think that if they want to be on the on, on the throne for, Africa, for a long time. àfi ká ṣe yìí àfi ká ṣe ọ̀hún gbogbo nǹkan tó jẹ́ ṣe. they try to plan to do different things láti that are sinful. láti lè dúró lórí oyè láéláé. so that they may remain in control of power for a long time. wọ́n máa ń gbàgbé pé ọlọ́run ló tiẹ̀ gbà wọ́n láyè láti dúró oyè pàápàá. they tend to forget that only is it was God that brought them there initially. ìdí ẹ̀ tí mo fi ń mú ọ̀rọ̀ wá sí tìrẹ nìyẹn. this is why I'm bringing this story of Jeroboam to you. nítorí pé ẹni tó bá fẹ́ oní tó bá fẹ́ ṣe ní àlàáfíà àti ẹ̀mí gígùn sẹ́. the Bible says if you want to have long life and prosperity tó sì fẹ́ láti láti wà nínú ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run. I want to be in fellowship with God. òun láti gbọ́ ohun tá sọ yìí. you must listen attentively to what we are saying. kò sì bẹ̀rẹ̀ sí ní kó sì pinnu láti ṣe ohun tí Ọlọ́run bá fẹ́. and plan to do the will of the Lord. kó mú ọ kúrò nínú ibi gbogbo. and forsake evil torí pé ohun tí Jeroboamu gbàgbé rẹ̀ nìyẹn. that is what Jeroboam forgot. òwà ní Jeroboamu yìí bẹ̀rẹ̀ sí ní ṣe òṣèlú sẹ́. he started playing politics. nítorí pé ilẹ̀ Israel ti pín sí méjì nígbà yẹn o. because the land of Israel has been divided into two parts. àwọn ọmọ Israel ti yapa kúrò lọ́wọ́ àwọn ọmọ Dávidi. the children of Israel have rebelled against the the king reign of David mo fẹ́ kọ́ mọ̀ pé ẹ̀yà méjìlá ni àwọn ọmọ Ísírẹ́lì ní the the Israelites are twelve tribes ṣùgbọ́n ẹ̀yà mẹ́wàá ló yapa ló sọ pé àwọn fẹ́ àwọn fẹ́ dúró lábẹ́ Dávidi àtàwọn ọmọ Dávidi mọ́. but ten tribes rebelled against David and all his children they, don't, they did not want to be under them. ṣùgbọ́n àwọn tó jẹ́ ẹ̀yà Judah àwọn sì wà pẹ̀lú Dáfídì. but those that belong to the tribe of Judah were still under David. àwọn tó jẹ́ ẹ̀yà àwọn ẹ̀yà mẹ́wàá tó kù wá fi Jeroboam jọba. and the ten remaining ten tribes made Jeroboam their king. Jeroboam wá sí ní ṣòṣèlú ṣé mo ṣe sọ. and Jeroboam started playing politics. ó ń wo ó ń wá ọ̀nà bóun ṣe máa mú ìjọba tòun yẹn dúró láéláé tí wọn ò ní padà sí ọ̀dọ̀ àwọn ọmọ ijú àwọn ọmọ dáfídì mọ́. he was planning how his own kingdom would be forever and they would never return to the house of David. kàkà láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n yẹn. we read from verse twenty six. ìyẹn ní orí kejìlá ni àwọn ọba orí kejìlá. first Kings chapter twelve. oníjèrè sí ìwílé ọkàn rẹ̀ pé. and Jeroboam said in his heart. nísinsìnyí ni ìjọba náà yóò padà sí ilé Dáfídì. now shall the kingdom return to the house of David. bí àwọn ènìyàn wọ̀nyí bá ń gòkè lọ láti ṣe ìrúbọ ní ilé Olúwa ní Jerusalemu. if these people go up to do sacrifice in the house of the Lord at Jerusalem. nígbà náà ni ọkàn wọn àní ní ọkàn àwọn ènìyàn yìí yóò tó yípadà sọ́dọ̀ olúwa wọn àní sọ́dọ̀ Rehoboamu. Then shall the heart of these people turn again in, unto their Lord, even unto Rehoboam, king of Judah. Hallelujah. Praise the Lord. Láti tẹ̀síwájú sí i. Ó ní wọn ó sì pa mí, wọn ó sì tún padà tọ̀ Rehoboam ọba Judah lọ. And they shall kill me and go again to Rehoboam, king of Judah ohun tó wá sí ọkàn Jeroboam nìyẹn o. this is what came into Jeroboam's heart. ó sì ń wòye báwo lòun ṣe máa ṣe é tóun ò ní jẹ́ káwọn rabí padà lọ sí ọ̀dọ̀ ọba Júdà mọ́. he started pl planning how he might do it that these people will never return to the, the house of David again. ó gbàgbé pé Ọlọ́run ló mú òun sórí oyè ibi tó ń wà nísìnyí. he forgot that it was even God that brought him to that position. ìjà kà síwájú sí i. ọ̀nà ọba sì gbìmọ̀ ó sì ya ẹgbọrọ màálù wúrà méjì. whereupon the king took counsel and made two calves of gold. ó sì wí fún wọn pé. and said unto them ó pọ̀ jù fún yín láti máa gòkè lọ sí Jerusalemu. It is too much for you to go up to Jerusalem. Israeli wo òrìṣà rẹ. Behold thy gods, O Israel. Tí ó mú ọ lọ tí ó mú ọ láti ilẹ̀ Egypt wá. Which brought thee up out of the land of Egypt. Ó sì gbé ọ̀kan kalẹ̀ ní Betheli. And he set the one in Bethel. Àti èkejì ló fi sí Dani. And the other put he in Dan. Nǹkan yìí sì di ẹ̀ṣẹ̀ and this thing became a sin. nítorí tí àwọn ènìyàn lọ láti sìn níwájú ọ̀kan. for the people went to worship before the one. àní títí dé dání. even unto Dan. arákùnrin àtàrábìnrin tó ń gbọ́ mi sẹ́. men and women. ṣòro ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀ wọ̀nyí. you see what we call sin. ọ̀gbẹ́ni ọba yóò bẹ̀rẹ̀ sí ní ronú bóun ṣe máa mú òṣèlú yẹn kó jẹ́ tòun nìkan ló máa wà. this king started thinking of how, how the government the polit politics will be his own ó sì wá lọ ó mọ̀ pé àwọn ọmọ Israel láti máa sin Ọlọ́run ọ̀gá ògo nìkan. But he was aware that the children of Israel must worship the only God. ṣùgbọ́n nítorí pé ọkàn òun ò ṣe déédéé sí Ọlọ́run. because his heart was not right with the Lord. nítorí pé káàtì ọkàn rẹ̀ ṣe déédéé sí Ọlọ́run ó yẹ kó béèrè ìgbìmọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. because if he was right with God he should have asked for counsel from the Lord. ṣùgbọ́n ọ̀rọ̀ ọkàn rẹ̀ ò ṣe sí sí Ọlọ́run ó ṣe lọ ya ère. but his heart was not right with the Lord so he built images ó sì sọ pé káwọn ọmọ Israẹli wa máa balẹ̀ fún ìrí yẹn pé ọlọ́run wọn nìyẹn. and commanded the children of Israel to worship that image. pé kò kò ó ti pọ̀ jù fún wọn kán máa tún lọ sí Jerusalem níbi tí temple ọlọ́run wà. he said it was too much for them to go up to Jerusalem where the temple of God is. a pé temple ńlá ni Solomon ọba kọ́ ní Jerusalem fún ọlọ́run. that was Solomon's temple the one he built to the Lord. ṣùgbọ́n Jeroboam sọ pé òun ò fẹ́ káwọn ọmọ àwọn ọmọ Israel máa lọ sí Jerusalem mọ́. But Jeroboam said it would not be good for the children of Israel to go to Jerusalem to worship the Lord. ó wọ irọ́ tó pa fún wọn he lied to them. ó ní ó ti pọ̀ fún ọ pé kán máa kán yé kán yé tìranu lọ sọ́hún. he told them it was too much for them to go to Jerusalem. tó bá rìn lọ sọ́hún yẹn ọ̀nà ti jìnnà jù. he said that the way was too far. ẹja ṣe tẹ́ḿpìlì tiwa síbí yìí. we can build our own temple in right here. ó sì kọ́ ti kọ́ ilé gíga tirẹ̀. and he built his own house. ó sì mú ère síbẹ̀ ère màálù. and put a an image of calf into in, inside it. àwọn ó sì wá ó bí ìgbà tí ó bó fún àwọn èèyàn lójú ó sì bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe ẹ̀tàn jẹ. and he blinded the people and deceived them. ó sì bẹ̀rẹ̀ sí ní mú wọn sí òrìṣà. and made them to worship idols. àìwọ́ tó ń gbọ́ mi yẹn lọ́nà ni pé kí yẹn bí Ọlọ́run nù. this definitely should make God to be annoyed. ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé kí ni dé tọ́lọ́run wa lọ fi jẹ oyè ọlọ́run òrè lè tẹ́lẹ̀ ni. then you might be wondering didn't God see this in Jeroboam why did he make him king. ọ̀pọ̀lọpọ̀ ló máa sọ pé kí ni dé tọ́lọ́run gba kí ni ìláyè láti rí báyìí. many people wonder why God allow certain things to happen. ọ̀pọ̀lọpọ̀ sọ pé ṣé ọlọ́run ò ní kò sẹ́lòmíràn nílùú yẹn tó lè jẹ ju tó lè ṣe dáadáa ju ọ̀gbẹ́ni Jeroboam lọ ni. you be wondering in your heart why God didn't see somebody else who could perform better than Jeroboam. mo fẹ́ kó mọ̀ pé I want you to know. Ohun gbogbo ni Ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀. That God knows everything from the beginning ọlọ́run ló aṣọ abẹ́gẹ́gẹ́ bá sọ wòlíì ọlọ́run ló sọ̀rọ̀ fún ọ̀gbẹ́ni Jeroboam yìí. it was the prophet of God that met Jeroboam told am um, told him. tó sọ fún pé yóò di ọba. and told him that he would be king. lóòótọ́ ni pé ló gba ló gbé Jeroboam sórí oyè yìí. it was true that God was one that made Jeroboam king. ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. lóòótọ́ ọlọ́run sì ti rí ìgbẹ̀yìn náà. and the same God has seen the end. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà many people are. ní bó ṣe wà láyé nísinsìnyí. as they are alive now. tó bá sì wà ní kékeré tó sì kékeré. when they are young. àbí tó bá sì jẹ́ ènìyàn kékeré lójú ara wọn. but when they are they look like they are small men. wọ́n á máa ṣe wọ́n á máa bẹ̀rẹ̀ ọlọ́run máa ṣe ìfẹ́ ọlọ́run. they fear the living God. ṣùgbọ́n ọlọ́run mọ ìgbẹ̀yìn náà. but the Lord knows the end. wọn ò kí i pé wọ́n tan ọlọ́run rárá. it's not that they are deceiving the Lord. tọ́lọ́run bá wọn máa ní they ask God to exalt them. wọ́n lè máa gbàdúrà kọ́ gbé wọn ga. they pray to God to promote them. ṣùgbọ́n tọ́ lọ́run bá gbé wọn ga tán. by the time God promoted them. ọ̀pọ̀ nínú wọn náà máa dàbí Jeroboam yìí. some of them become Jeroboam. wọ́n á sì yapa. and they rebel against God. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó àwọn fẹ́. they start doing their own way. pàápàá ọ̀rẹ́ mi kan wà nígbà tá a wà ìwé gíga sẹ́. there was a friend of mine when we were in school. nígbà tá a wà ní university. when we were in school ní university. ó sọ ẹnu rẹ̀ la ó lanu rẹ̀ ìjọ kan la jọ ń lọ náà. we were going to the same church then. ó lanu rẹ̀ sọ fún mi gbòò nígbà náà. he opened his mouth and actually told me. nígbà yẹn gbogbo wa la jọ ń wá scholarship we were all looking for government scholarship that time. pé ká lè ká lè rí ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ káwọn ìjọba máa san ọ̀fẹ́ yẹn. so that we may have government scholarship. gbogbo alajọ ń gbàdúrà pé ọlọ́run jẹ́ kí n lè ní scholarship yìí. we are praying for that. gbogbo alajọ lọ lajọ ń fi ìwé ránṣẹ́ sí ìjọba pé ìjọ ẹ̀fà fẹ́ scholarship. we are writing to the government asking them to grant us scholarship to pursue our education. a ò rí scholarship pẹ̀lú ọ̀gbẹ́ni náà àti ìrìngbà náà. but we didn't succeed. ṣùgbọ́n ọ̀gbẹ́ni wa sọ fún mi lọ́jọ́ náà. but one day this man told me. ọ̀hún ní jẹ́ pé àjọ lọ sí ìjọ kan náà ni o this part we are we are going to the same church together. tajọba ń gbàdúrà kan náà ni o. we pray together. ó mọ ó lóun kan tóun rò pọ́ lọ́rùn ò ṣe jẹ́ kóun ní scholarship rẹ̀ o. he was telling me that this is the reason why he thought that God didn't allow him to succeed with the scholarship. ó ní torí pé tóun bá ní scholarship yẹn. because he was saying that if God should allow him to succeed with the scholarship. tóun ò bá ní ìpọ́njú rárá. if he didn't have tribulation. tó yẹ pé ọwọ́ wà lọ́wọ́ tí ẹ̀ ń rọrùn sóhun lọ́rùn. if he had money in his hand. ò rò pé òun yìí lè sìn Ọlọ́run Then he said that somebody like him would not be able to serve God. Mo ní ah. I told him I said ah. Ṣé nítorí owó ni wàá ṣe ń sin Ọlọ́run bí? He was saying so it means you are serving the Lord because of money. ìyẹn ló yà mí lẹ́nu nígbà tó gbé nìyẹn jẹ́wọ́ venu rẹ̀ jẹ́wọ́ irú ẹ̀. that was what really uh, surprised me when he confessed that. ọ̀gbẹ́ni yẹn tiẹ̀ jẹ́wọ́ ọ̀pọ̀pọ̀ ni wọn kì í jẹ́wọ́. he confessed some people would not even go to that extent. ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń da ọ̀pọ̀lọpọ̀ ń gbàdúrà báyìí wọ́n fẹ́ ilé wọ́n fẹ́ tọ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó wà lọ́kàn wọn nìyẹn. what some people are really praying for they want to have this they want to have that this is exactly what is in their own heart too. wọn ò ọkàn wọn ò súnmọ́ lọ́rùn. Their heart is far from the Lord. mo fẹ́ kó mọ̀ pé Ọlọ́run tí máa ń gbọ́ àdúrà ńgbà mìíràn. God answers prayers. Ọlọ́run sì tún máa ń gbà wọ́n láyè láti inú tó ń béèrè fún yẹn. And God allows many people to have what they ask for. ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ iná tó bá jẹ́ ọmọ ọ̀run àpáàdì. But if they are really children of hellfire. tó yẹ pé lóòótọ́ ni wọ́n máa yapa tọ́lọ́run fún Ọlọ́run tó ń béèrè yẹn. If truly they will depart from the Lord if they if God grant them what their request was. Ọlọ́run oníṣẹ́ láì máa fún wọn God will still grant it unto them. Ọmọ iná oníṣẹ́ láì máa lọ ná. because those that are destined for hell they will still go to hell. Ṣùgbọ́n Ọlọ́run máa ń kálẹ̀ ìwé nípa ti Ọlọ́run pé ó ṣe ìwọ̀n tó lè ṣe. But God will do a his own part. Torí pé Ọlọ́run máa ń Ọlọ́run máa ń tó máa ń gbọ́ àdúrà. because God answers prayers. Tó dé àwọn tó jẹ́ pé oníṣẹ́ burúkú gan máa ń gbàdúrà ìgbà mìíràn even the prayers of some wicked people will come to pass occasionally at times. mo fẹ́ kó mọ̀ pé àánú Ọlọ́run ló ń jẹ́ kí àdúrà máa gbà tó máa ń dàbí pé àdúrà gbà ń mìíràn. this is because of the mercy of God. ìyẹn ò kí ṣe pé wọ́n jẹ́ èèyàn mímọ́ níwájú Ọlọ́run rárá. it's not because they are clean before the Lord. ìyẹn ò kí ṣe pé pé wọ́n jẹ́ ènìyàn Ọlọ́run rárá. this is not because they are men of God. ọ̀pọ̀lọpọ̀ wọn náà lè wo àyíká rẹ kó rí àwọn tó rò pé wọ́n ní owó wọ́n ní ọlá. you can look around you and see people that are rich and are worthy. tí wọn náà lè sọ pé ó dàbí pé ló bùkún wọn. you may even think that it is God that bless them. lóòótọ́ ọlọ́run máa ń bùkún àwọn èèyàn bẹ́ẹ̀. it's true that God bless people. ṣùgbọ́n wọ́n lè tọ́ka sọ̀pọ̀ ọ̀nà tó máa sọ pé iṣẹ́ ibi náà gbà ní owó wọn yìí. but you can point to some that you know that they got into their wealth through through dubious ways. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know ọlọ́run mọ gbogbo wọ̀nyí náà. God knows all those ones. àwọn olùṣègbè ọlọ́run ti fi pamọ́ fún iná ìgbẹ̀yìn ayé. the wicked God has reserved unto judgment of the last day. ilé yóò ṣẹlẹ̀ bó wọ́n fẹ́ wọn ò fẹ́ o. and this will come to pass whether they like it or not. eléyìí ni à ń sọ nípa ti Jeroboam ọba yìí. this is what we are talking about Jerubam the king. nígbà tó jẹ́ ènìyàn kékeré níwájú lójú ara rẹ̀. when he was a, a small man not recognized ó lè jẹ́ pé òun ó lè ní ìfẹ́ sí ọlọ́run. he may he might have the love of God in his heart. òun náà lè máa sìn. he might be worshiping the Lord. gbọ̀ngbà tí ọwọ́ rẹ̀ tẹ èkú idà. but when he was exalted and became king. tó náà di ọba. when he became king in Israel. ó fi ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ kan. he forsook God. tara rẹ̀ ló fẹ́ jàdù. and started following his own will. bó ń ṣe máa dúró sóró yẹn láéláé ló ń wá. how he will hold to the kingdom forever ohun tí ń jẹ́ kí ó ṣẹ̀ tó ṣìnà sí ọlọ́run nìyẹn. that was what made him to depart from the way of the Lord. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi. friends. mo fẹ́ kó o ṣọ́ra. I want you to be careful. mo fẹ́ kó o ṣọ́ra sẹ́. we want you to be careful. kó o sì máa wòye èròkèrò tó bá wá sí ẹ lọ́kàn. and you must be careful about the thoughts that come to your heart. gbogbo èròkèrò rẹ̀ tó wá sí Jeroboam lọ́kàn yẹn. this evil thought that came to Jeroboam's heart òun ló jẹ́ kí dẹ́ṣẹ̀. this is what made him to commit sin. ó gbàgbé Ọlọ́run. because he forgot God. ka èrò náà tó bọ́ sí lọ́kàn sẹ́. let us read again what came to his heart. ní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n yẹn tá kà tẹ́lẹ̀. in that verse twenty-six that we have read before. Jeroboam sì wí lọ́kàn rẹ̀ pé. and Jeroboam said in his heart. nísinsìnyí ni ìjọba náà yóò tún padà sí ilé Sáfídì. now shall the kingdom return to the house of David. bí àwọn ènìyàn wọ̀nyí bá tún gòkè lọ láti ṣe ìrúbọ ní ilé Olúwa ní Jerusalem. if these people go up to do sacrifice in the house of the Lord at Jerusalem. nígbà náà àwọn ènìyàn yìí yóò tún yí padà sọ́dọ̀ olúwa wọn àní sọ́dọ̀ rehoboamu ọba juda. then shall the heart of these people turn again unto their lord even unto rehoboam king of judah. wọn ó sì pa mí wọn ó sì tún padà tọ̀ ọba juda lọ. and they shall kill me and go again to rehoboam king of judah. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi. men and women lis ten. mo fẹ́ kọ́ pé èròkèrò ni tó bọ́ sọ́kàn mi. this was an evil thought that came to his heart. òun wá lọ tó lọ sí ní ṣiṣẹ́ ibi nítorí èròkèrò tó wá sí lọ́kàn yẹn. he started planning evil because of the thought that came to his heart. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló yẹ pé èṣù ló máa ń gbin èrò ìkérò sọ́kàn ènìyàn. many times it's the devil that makes people think evil thoughts. òun ló máa ń gbin èrò ìbẹ̀rù sọ́kàn ènìyàn. the devil plants evil thoughts in men's hearts. tó bá wo eléyìí ìbẹ̀rù ló ló lè èṣù gbìn sí lọ́kàn yẹn. if you consider this you know it is the fear it is devil that planted the fear that brought evil thought to his heart. ìbẹ̀rù yẹn ló wá bẹ̀rẹ̀ sí ní lọ fi ṣe tó bẹ̀rẹ̀ sí ní lọ fi ṣe ìgbìmọ̀. it was that fear that made him to start thinking evil thoughts. ló sì bẹ̀rẹ̀ sí ní lọ ya pé kó lọ sí Jerusalem wọn kó wá sí yìí. and he was building calves image, images unto them to worship instead of the living God. mo fẹ́ kó mọ̀ pé láti ṣọ́ra fún tó bá wá sí náà. I want you to be careful of I want you to be careful of evil thoughts that come to your heart. Bíbélì sẹ̀ sọ pé wá pé. The Bible said plainly. àwọn tá ti jẹ́ ti Kristi yẹn. that we that have the Lord. àwa tiẹ̀ tún ní agbára láti máa mú gbogbo àwọn yẹn sínú sínú ìgbèkùn. We have power to bring to subjections all thoughts. pé gbogbo àwọn yẹn lọ́lọ́run fi hàn pé èṣù ló ń fà á. Because all these evil thoughts come from the the devil. Olúwa fi hàn á pé ká má gba èròkérò láàyè. The Bible said we should not tolerate such thoughts. Díẹ̀ tí o ní láti máa ka tó bá bẹ̀rẹ̀ sí ní ka bíbí ìpapà wá ni pé èròkérò kò ní mèlè wá wá sọ́dọ̀ kan rẹ̀ mọ́. If you read your Bible you know that evil thoughts will not come to your heart. Sọ pé ọ̀rọ̀ Jésù sọ pé ọ̀rọ̀ tèmi ń sọ fún ẹ̀yin ó ní ẹ̀mí ní iyè sí ni. The Bible said that this was the word of God their life and spirit. Tó bá gba ọ̀rọ̀ Ọlọ́run láì láti máa gbé inú ọkàn rẹ sẹ́. If you allow the word of God to live in your heart. Tó sì jẹ́ kí Ọlọ́run jẹ́ kókó ọkàn rẹ. And you allow God to be in your heart. mo fẹ́ kọ́ mọ̀ pé èròkérò ò ní lè ráyè dúró. even thoughts will not have any place in your heart. ṣé ṣùgbọ́n àti ẹ̀ta fa èròkérò wá tètè mú ọfà náà yọ jáde wá sọ́nù. if the devil comes with an evil thought then you command it to depart from your heart immediately. hallelujah praise God. mo fẹ́ kó mọ̀ pé. I want you to know. Ọlọ́run sì tún kẹ́ ọ̀gbẹ́ni ilé lọ. God was warning Jeroboam. ní ní àwọn ọba kìnìún orí kẹrìnlá in first king chapter fourteen. láti ẹsẹ̀ ìkẹfà rẹ̀. from verse six. ọlọ́run tún kọ ọ̀gbẹ́ni ilé ìlọ̀sẹ̀. God warned this man. nígbà tí ọmọ Jeroboam ṣe aláyè tó ṣe tó ṣàìsàn. when the when the son of this king Jeroboam was sick. Jeroboam rán ìyàwó rẹ̀ sí ọ̀dọ̀ wòlíì tó kọ́kọ́ sọ fóun tẹ́lẹ̀ pé òun máa jọba. Jeroboam sent his wife to go and consult with the prophet that told him that he would be king in Israel ìyàwó rẹ̀ sì lọ wọ wòlíì náà sì tún sọ fún ìyàwó rẹ̀ ohun tí Jeroboam ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀. The prophet told the wife what Jerubam did that was sinful unto the Lord. ṣùgbọ́n jẹ́ ó mọ̀ pé. But I want you to know. Jerubam ò máa yí padà kò máa ronú pìwàdà rárá. Jeroboam refused to repent. torí pé kò fẹ́ fi oyè orí oyè yẹn lẹ̀ ni. Because he did not want to leave the throne. ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀ lórí ilẹ̀ nísìn. Some people are like that. tọ́ bá ti gorí oyè kan nísìn. When they are when they are ascend to any throne. wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní gé gbogbo ẹni tí ó bá fẹ́ tàpá sí wọn lórí. then all that will oppose them they Finish. they destroy them. wọ́n bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. they, they killed them. wọ́n ti gbàgbé pé wọ́n gbàgbé ọlọ́run ni. they forgotten God. wọ́n gbàgbé pé ọlọ́run gan-an ló gbà wọ́n láti dé orí oyè pàpà. they forgotten that it was God that brought them to that power. pé wọn ò ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ni. because they don't have their faith in the Lord. tó pé tó o bá ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run. if you listening to me have your faith in God. o bá lè wá tẹ̀lé Jésù Kristi sẹ́. if you can come and follow the Lord Jesus Christ. Jésù bá gbé ẹ gòkè tó wà lórí oyè kan sẹ́. when the Lord makes you to ascend the place of power wá. pé Jésù lágbára tó láti dáàbò bò láti pa ẹ́ I want you to know that God has the power to keep you in that position. Jésù Kristi ni gbogbo agbára ayé àtọ̀run wà lọ́wọ́ rẹ̀. The all power in heaven and earth belong unto Jesus Christ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ jìkára wọn máa jàdúrà wọn. But some people they want to defend themselves. ọ̀pọ̀lọpọ̀ ọba àti ọ̀pọ̀lọpọ̀ olórí ìlú tí wọ́n fẹ́ jàdúrà wọn. Some people who are heads of nations or kings they want to defend themselves. wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní pa ọgbọ́n ẹni kẹ́ni tó bá ti rò pé ó fẹ́ di ọ̀tá fáwọn. they try to subdue their, all their subjects and people that they think are oppose them. ìpànìyàn lọ́lọ́run kà lè yìí sí náà. the bible calls this murder. nítorí pé nígbà tí wọ́n bá ń rò pé lágbáyé láyọ̀ tàtọ́ pa á. when they believe when they think that somebody is opposing them and that one is killed. láìpẹ́ ìjọ náà máa pa ìtàn rò pé ọ̀tá ni tí ò sì sí ṣọ̀tá. small uh, before before long they will just kill, exterminate one that they, they have thought it was a, uh, an enemy tí ò sì sí ọ̀tá wọn. who is not a real enemy. bàtò bá ti bẹ̀rẹ̀ sí ní ti bá wọn ti di apànìyàn. when they continue like that they become murderers. wọ́n ti wá dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. and they sin against God. wàá sọ pé tó bá jẹ́ pa ọ̀tá wọn náà ṣe ń pa bóyá Ọlọ́run lè dáríjì wọn àbí. you may say even if they are it's only their enemy they are killing they are they they won't they will still be okay with God. mo fẹ́ kó mọ̀ pé. but I want you to know. tó o bá máa tẹ̀lé Jésù Kristi iṣẹ́. if you want to follow Jesus Christ. o láti mọ ṣe gbogbo tí Jésù sọ. you must do all that the Lord Jesus commanded. Jésù Kristi sọ pé. Jesus Christ said. ìṣèlú kò tiẹ̀ máa súre fún àwọn ọ̀tá rẹ̀. you must pray even for your enemies. o ní má tiẹ̀ gégùn rárá. don't curse them. súre fún wọn. pray for them kó sì máa foníkun fún ọ̀tá lóúnjẹ kó fún lómi mu. give your enemy water and food to eat. onígbà yẹn gan-an lọ́lọ́run yóò máa jà fún ọ. by so doing then God will be defending you. ó ní ẹyin iná ló ń dà lé ọ̀tá náà lórí nígbà tó bá ń fún lóúnjẹ tó ń ṣe ohun gbogbo tó dára fún. by so doing you are heaping coals of fire on the enemies. nítorí pé eléyìí ni ìfẹ́ Ọlọ́run. this is the will of the Lord. pé ká máa so ká máa súre ká máa sì ṣépè. that we should be blessing and not cursing. ká máa ṣoore ká búburú rárá. be doing that which is good and not evil. tó bá fẹ́ jàdúrà rẹ̀ tó bá fẹ́ rẹ̀ rẹ̀. but somebody who wants to defend himself. àbẹ̀ tó bá fẹ́ rẹ̀ máa máa dáàbò rẹ̀. somebody wants to defend himself. dandan ni pé ó máa gò ní ṣe lọ́jọ́ kan. you find you find out that he will commit sin one day. tó sí yìí. this is what happened to King Jeroboam. pàtó ń rò pé òun láti jàdúrà lè dúró lórí títí. when he thought he wanted he, he wanted to protect himself so that he may remain forever on the throne. lẹ́sìn lójú ọgbọ́n ló bẹ̀rẹ̀ sí ní lọ ya èrè pé a kò yẹ káwọn aráàlú máa lọ síbẹ̀ lọ wàásù lọ sìn mọ́. before long started building up idols images unto the people. ilé ìwádìí ẹ̀ṣẹ̀ sí iwájú ọjọ́ ọlọ́run fún yorùbá and this became sin unto him. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi sẹ́. friends listening. wá wo ìdájọ́ tọ́lọ̀ ń ṣe fún ọ̀gbẹ́ni jeroboam yìí. wanted to see the judgment God gave to Láti jeroboam. láti àwọn ọba orí kẹẹ̀ẹ́dógún. from first king chapter fifteen. láti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n from verse twenty-eight. wàá rí ohun tí ọlọ́run ṣe fún un bẹ́ẹ̀. you will see what God did for to this king. ó sì ṣe ní oní àní ní àní lé ọdún kẹta àti ti asa ọba juda. even in the third year of asa king of judah. ni bá a ṣe pa á did Baasha slay him. ó sì jọba ní ipò rẹ̀. and reigned in his stead. ó sì ṣe nígbà tí ó jọba. and it came to pass when he reigned. ó kọlu gbogbo ilé Jeroboamu. that he smote all the house of Jeroboam. kò fún Jeroboam ẹni tí mí tí ó títí tí ó fi run. he left not to Jeroboam any that breathed. hallelujah. Praise the Lord. Ilé ìní Ọlọ́run ti jẹ tó lọ́n fi gbẹ̀sán fún Jeroboamu nìyẹn. This is what God did for Jeroboam. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi sẹ́. Men and women listen. Bẹ̀rù Ọlọ́run. You must fear the Lord. Kó sọ ma pa òfin rẹ̀ mọ́. And keep his commandments. Jésù fẹ́ràn rẹ̀. Jesus loves you. Ìgbà náà súnmọ́ ilé sẹ́ tí Jésù ń bọ̀. The time is near that Jesus is coming soon. Ẹni tó bá máa tẹ́ ọlọ́run lọ́rùn. you that must please God. òun láti ṣe ìfẹ́ ọlọ́run. you must do the will of God. òun láti ní kí jésù máa gbénu ọkàn rẹ. you must ask Jesus Christ to come and believe in his life. òun láti wá di ọmọ lẹ́yìn Kristi. you must become a follower of Christ. tó bá máa wá ṣe nǹkan tí bíbélì fẹ́ sẹ́. if you want to do the will of the Lord. òun láti máa ka bíbélì kò máa wá di ohun tí bíbélì fẹ́. you must be reading the Bible and do what the will want. ìgbà tí mo fi sọ pé ọba sọ̀rọ̀ rò pé ó máa ń lo èrò òṣèlú kan láti lè ṣe bí. if you think of any political way to do evil. mo fẹ́ kó mọ̀ pé ohun tó bá ṣe lórí òye ni àbí ibi kí tó bá wà ò ń ṣe sí ọlọ́run ni. I want to know that whatever you do in whatever position you are you are doing it unto the lord. but Jésù fẹ́ràn rẹ̀ ó sì fẹ́ máa ràn ẹ́ lọ́wọ́. but Jesus loves you he wants Jesus to help you. Jésù fẹ́ gbà ẹ́ là. he wants to save Jesus you. Jésù fẹ́ dáàbò bò ẹ́ tìka lára rẹ̀. he wants to protect you. ó fẹ́ kó gbẹ́kẹ̀ rẹ lóhun. he wants you to trust him. inú gbẹ́kẹ̀lé inú Christian nìkan náà ló lè tẹ́ Ọlọ́run lọ́rùn. it is by trusting the Lord that you are pleasing the Lord. ǹjẹ́ o fẹ́ ṣe eléyìí bí? do you want to do this? ǹjẹ́ o fẹ́ dọmọlẹ́yìn Kristi? do you want to become a child of God? a fẹ́ gbàdúrà want to pray for you. in the name of Jesus. Father we pray for this we pray that they will not sin any longer. àgbàdo àgbẹ̀ ikú ìdà tó wà lọ́wọ́ nǹkan má fi ṣá ẹni tí ò kì í ṣe tí ò ṣe bí sí wọn. we pray that the power they have will not use it to destroy that people. ní Jésù Olúwa in the name of Jesus Christ. a bèbè pé kó wá fún ọ lẹ́mìí mímọ́ tirẹ̀ kó lè máa ṣe ìfẹ́ ti Kristi. we ask that you come and give them your holy spirit that they will do the will of Christ in the name of the Lord Jesus Christ. hallelujah. amen. a fẹ́ kó lẹ́tà sí wa. we want you to write to us. kọ sí ajínrere. write evangelist. Julius Adéwùmí. write to evangelist Julius Adé. Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word www.gospeldistribution.org and you can send us email on the internet our email address is webmaster at gospeldistribution.org, webmaster at gospeldistribution.org. And you can also read all our literature on the internet freely. God bless you and see you, we we'll see you again next time. In Jesus' name.